pẹ̀lú. kùtìnà dùn. kìkì mọ́dẹ́. ṣe much. Nigeria. Rock, rock City of Nigeria. This is Fresh 107.9. iṣẹ́ ni a fi ń di ẹni gíga bí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ là ń rí bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé à á tẹra mọ́ iṣẹ́ ẹni ìyá rẹ lè lówó lọ́wọ́ bàbá rẹ sì lè lẹ́sìn lè tán bí o bá gbójúlé wọn kò ni mo sọ fún ọ ohun tí a kò bá jìyà fún ṣé kì í lè tọ́jọ́ ohun tí a bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni apálára ìgúnpá ní iye kan bí ayé bá fẹ́ ọ lónìí bí o bá lówó lọ́wọ́ wọn á fẹ́ ọ lọ́la tàbí bí o bá wà nípò àtàtà ayé ayé ọ sí tẹ̀rìntẹ̀rì ṣùgbọ́n jẹ́ kí o dẹni tí ń rágò kí o rí bí ayé ti ń símú sí ọ ẹ̀kọ́ sì lè sọ ní dọ̀gá múra kí o kọ dáradára bí orí ọ̀pọ̀ ènìyàn bí wọ́n fi ẹ̀kọ́ ṣe ẹ̀rín ní ṣọ́ra kí o má ṣe fara wí nítorí pé ìyá ń pọ̀ fọmọ tí kò gbọ́n ẹkún bẹ fọmọ tí sá kiri má fòwúrọ̀ ṣeré ọ̀rẹ́ mi múra síṣẹ́ ọjọ́ ń lọ. ẹni gíga bí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ là ń rí bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé a tẹra mọ́ iṣẹ́ ni ìyá rẹ lè lówó lọ́wọ́ bàbá rẹ sì ní lẹ́sìn lẹ́ẹ̀kan bí o bá gbójúlé wọn ó tẹ́tán ni mo sọ fún ọ ohun tí a kò bá jìyà fún ṣé kì í lè tọ́jọ́ ohun tí a bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni. apálára ìgúnpá ní iyì kan bí ayé bá fẹ́ ọ lónìí bí o bá lówó lọ́wọ́ wọn á fẹ́ ọ lọ́la tàbí bí o bá wà ní ipò àtàtà á yí ọ sí tẹ̀mítẹ̀mí ṣùgbọ́n jẹ́ kí o dẹni tí ń rágò kí o rí bí ayé ṣe ń símú sí ọ. ẹ̀kọ́ sì lè sọ ní dọ̀gá múra kí o kọ dáradára. bí orí ọ̀pọ̀ ènìyàn ni wọ́n fi ẹ̀kọ́ ṣe ẹ̀rí rí. ìyá ń bọ̀ fún ọmọ tí kò gbọ́ ẹkún bẹ fọmọ tí ń sá kiri má fòwúrọ̀ ṣeré ọ̀rẹ́ mi múra síṣẹ́ ọjọ́ ń lọ. City of Nigeria. Rock, rock City of Nigeria. This is Fresh 107.9. Fresh 107.9 FM. Professionalism nurtured by experience. ẹ fetí sí ìkéde pàtàkì yìí iléeṣẹ́ kọ́láyẹ́m steel metal construction ń kí alájà sàríyù ṣọ́bọ̀wálé fún ti oyè ìyálọ́jà ọjà olómoore tí wọ́n fẹ́ fi wọ́n jẹ ní thursday ọjọ́ kẹrìnlélógún oṣù kejì ọdún yìí twenty four two twenty twenty two láago mọ́kànlá òwúrọ̀ ní ọjà olómoore abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn bákan náà ni wọ́n tún ń kí ìyá Ṣẹ́gun igbákejì ìyálọ́jà gbogbo ẹlẹ́ran gbogbo ẹlẹ́ja àwọn bọ́ìsì ẹlẹ́ja àrọ̀ gbogbo aláta àti gbogbo àwọn ọmọ ọjà lápapọ̀ oyè àmọ́rí o àtàjèrè fún gbogbo ọlọ́jà olùkíni iléeṣẹ́ kọ́lá steel metal construction olómoore abẹ́òkúta. Fresh 107.9 FM. Professionalism nurtured by experience. If you want to go wash, now what are you going to use? If you want to cook soup, now what are you going to use? Chalde it up Nigeria. Rock, Rock City of Nigeria. This is Fresh 107.9. Kulu tempa My brother, kulu kulu kulu, my sister. never touch. Anger would only bring destruction. God Almighty, give your children patience in you. Ẹ̀dá fẹ̀sọ̀ kulu, kulu, o. professionalism nurtured by experience.